ẹ fẹ́ kà sọ ẹ báwo ni lọ́ọ̀yà rẹ̀ I am George Ọ̀jọ̀gbọ́n with thirty five years experience in the court of law. ẹ̀rọ wọn lẹ́fà gbogbo ẹ̀jẹ̀ ti very very good wonderful ibi lẹ́wà madam no network nígbà tí olúwa mi dájọ́ ẹ̀wọ̀n kirikiri ọdún mẹ́rin fún yín ẹ̀dẹ̀ kọ̀ ẹ̀dẹ̀ lọ sí ẹ̀wọ̀n ní ṣé mọ̀ kó lòdì sófin ni. àti wípé tó bá jẹ́ pé ẹ̀wọ̀n ọdún mẹ́rin tá a fún yín ẹ ti lọ ẹ ti máa lo ọdún méjì ìgbà mélòó ni méjì tó kù máa fi pé. we do keep quiet. ẹ wọ ọjà fún yín o ṣé mo ti létí gbẹgẹ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣé ti ṣe ládùúgbò wa yìí o ṣé ní gbogbo ọ̀nà tó wà ládùúgbò yìí ó yẹ káwọn ìjọba kan ti tún gbogbo ẹ̀ ṣe àkọ́kẹ́ ṣe wá ní ìsìn ẹ bá ń ṣàkóso pé ọ̀tọ̀ wà wájú bẹ́ẹ̀ àní mo dájọ́ fún yín aṣọ blue táwọn ẹlẹ́wọ̀n máa ń wọ̀ mo wọ̀ fún yín pé kẹ́ ẹ lọ sí kirikiri ẹ kọ̀ ẹ lọ. ẹ fẹ́ ká sọ sẹ́ńsọ̀ bíi báwo ni lọ́ọ̀yà rẹ̀ I am judge ọ̀jọ̀gbọ́n with thirty five years experience in the court of law bẹ́ẹ̀ bí lọ́ọ̀yà rẹ̀ àìjẹ́ sẹ́ńsọ̀ pásítọ̀ ni bébí lọ́ọ̀yà ẹ̀ẹ́n irú èèyàn wo ni client wo ló gbé fún àyínná. ok anyway eléyìí tí mò ń sọ fún yín ni pé àní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ta ní kẹ́ ẹ lọ ṣe tí ẹ kọ̀ tẹ́ ẹ lọ torí ẹ̀ la ṣe wá àwa rìfísìtì yín ni fáìlì yín ṣẹlẹ̀ lórí tẹ́bù mi. Eh, I don't want eh, peace eh, ṣẹ́rí kọ̀tẹ́ sọ yẹn èmi ò mẹ́ni tó káṣọ yín lórí wáyà tábàárà ẹni tó káṣọ yín ẹ̀yin ẹ̀ lọ ẹ̀ máa ráwọn tó ka yunifọ́ọ̀mù bébí lọ́ọ̀yà mo rán wọn ní kirikiri wọn kọ̀ wọn lọ ó dà pé alágbọn ni mo máa padà sẹ́ńtẹ̀sì wọn sí. my lord kí lẹ ń sọ yìí ẹ lọ́yàn ní kirikiri kò lọ ẹ tún lẹ bẹ ràn lẹ́yìn alágbọn ṣẹ́yìn ò mọ̀ pé ó látìkù tó bá ìṣirò ọ̀rọ̀ báyìí. àtìkù oh, oh, oh, two subsection 305, oh five ti two thousand yes my ah, lord ah, kí ló wí kí ló the son of oracle eh? can never be used to worship oracle. a ah, yìí ni pé a kì í fọmọ rẹ bọ rẹ ọmọ rẹ lélẹyìn ọmọ rẹ ní jalo ọmọ rẹ ní. ẹ wọ ọjọ́ yìí kò ní di ẹ bá wulẹ̀ fagun táyì bá ti dé Badagry ẹyẹ kọ wọnú ilé ẹsẹ pẹ saladi. ẹ má wọrí ẹ má wọrí ayọ̀ yín ọlọ́wọ́ yín o. I think you love that video. Oh, yeah! comment and share it now. <laughs> yes now my lord said you should share the video. Mm, you see celebrate us now while we are still alive. yes <laughs> not when we are dead you will not be commenting rip oh. that comment will not be useful to us mm. then but it is useful to us now. thank you.